وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله كما لا يخفى على كل واحد منا أن الشرك هو تصور غير الله لله فيما لا يقدره أحد الا الله سبحانه وتعالى وحده عباد الله ومن أمثلة الشرك الأكبر الشاعية بين الشاعية بين الناس هو تحليل ما حرم الله أو تحريم أو تحريم ما حرم الله أو اعتقاد أن أحدا يملك الحق في ذلك غير الله سبحانه وتعالى أو التحاكم إلى المحاكم والقوانين الجاهلية على النظام واختيار المستحيل لذلك واعتقاد بجواب ذلك وقد ذكر الله سبحانه وتعالى هذا كفر أكبر في قوله سبحانه اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله عباد الله ولما سمع ولما سمع علي بن حاتم النبي النبي صلى الله عليه وسلم يتلو هذه الآية قال فقلت إنهم لم يكونوا يعبدونهم قال رسول الله صلى الله عليه وسلم عجل ولكن يحلون لهم ما أحرم الله فيسحرونه ويحرمون عليه ما أحل الله فيحرمونه فتلك عبادتهم لهم رواه البيهقي والترمذي وقد وصف الله سبحانه وتعالى المشركين بأنهم لا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون الدين حقا فقال سبحانه وتعالى قل ارايت ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل أحل الله أحل الله أن لكم أم على الله تكفرون أبا أبا الله àlékún bí ọlọ́run orí ẹgbẹ́ ẹgbẹ́ tó ọlọ́run tó máa bá àdẹ́kùnwá Muhammad sallallahu alayhi wa sallam òṣèlú Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n bá wọn bá sọ̀rọ̀ nínú tí wọ́n ọ̀rọ̀ tó lórí jù pé ká máa ti síwájú gbogbo ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba bọ́lọ́ba ti sọ̀rọ̀ ẹ̀dá ò lè sọ lé mọ́ bàbá tó sọ lé àbí ká sọ tọ̀rọ̀ tọ̀. Àlejò sallallahu alaihi wa sallam ìlú wọn pé ìlànà tí a fi ń ṣe lọ́wọ́ tí ó fi dé ní ìjọsìn náà ó ní àti lọ́wọ́ pẹ̀lú àwọn àdàpọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ètò burú jù láyé òun àdáadáa lẹ̀ àbẹ́rẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ ayọ̀ sẹ́lá olùbádé àdáadáa lẹ̀ pátá àmì ní kọ́lọ́mọgbẹ́rẹ́ náà ẹ̀yẹ́ rú ní ọlọ́wọ́ bá èyí tó jẹ́ kókó ọ̀rọ̀ wa lé òun náà ní ìkan nínú àwọn ẹ̀bùn pé ẹ̀rẹ́bọ ńláńlá ló náà wà. Báyọ̀ láì fún alẹ́jọ́ ẹjọ́ pé pé ká máa ń sá fún ìláyé òun náà lẹ́bọ kí ẹ máa ń kó sínú ẹbọ. Àmọ́ sábà ń sọ ẹbọ ẹbọ ti wọ àárín àdéhùn ní púpọ̀. Ó jẹ́ bí àwọn èèyàn kíyèsí látara ìmọ̀ àwọn èèyàn ò sì kẹ́kọ̀ọ́ rẹ̀ kọ́dà rẹ tó kọ́ ni. àmọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ mọ́tò tó lẹ́bọ̀ àmọ́ nítorí pé ẹbọ ẹbọ tá a máa ń pè tá a máa ń pè tá a máa ń pè olùwájú rò pé dájá rò pé dáńpè lẹ́bọ òun ni ẹni tí lọ sí ọ̀tà àbí tí ń tọ nǹkan lọ́wọ́ odò àbí tí lọ gbé ẹbọ tẹ́ríta eléyìí ṣe eléyìí àpẹẹrẹ kan nínú àwọn àpẹẹrẹ àṣejù nítorí pé àṣírí táwọn ń pè lẹ́bọ òun ni ìwà orogún pẹ̀lú ọlọ́run nítorí pé àṣírí ẹni tó lọ sí ìtàn tó ń ta ó ti wá orogún pẹ̀lú ọlọ́run ọba ni àwọn kan ń pè lẹ́bọ ni ó ti wá orogún pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run ọba là á máa tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ a máa ti ń tọrọ nǹkan lọ́wọ́ oníta eléyìí ẹ bọ́ọ̀lù báyìí lọ gbogbo tó bá ti jẹ́ ẹ̀tọ́ ọlọ́run tábà ti tàbí sí rẹ̀ sọ́dọ̀ ẹ̀dá míì àwọn ọ̀dọ́ta tó lè ṣe òwe olùjẹ́bí àpẹẹrẹ pọ̀ nínú àwọn àpẹẹrẹ olùdáhàkùn ìlàwọ̀ ìlànà ìlànà wọ̀tà àná òní ká máa gbé ẹjọ́ ká gbé lọ sọ́dọ̀ ẹ̀dá míì tí a bọ̀ sọ́dọ̀ ọba ìyẹ́wò fẹ́ẹ́ kọ́jú ẹ̀dá mi ní wọn kò fi kọ́ wa ẹ̀kọ́ náà ńlá yóò. òun ló jẹ́ pé àwọn àfa ẹ̀sìn ìṣèjọba táwọn ń lò lọ́wọ́ báyìí tá pè ní democracy òun làwọn máa pè ní àdèmọ̀kìyà òfin tá lò ní òfin ṣègùn ìjọba democracy ìjọba ṣègùn kèé ṣe òfin ọlọ́ọ̀bá láyàn láyò kọ́dà pé ẹbọ kékeré ẹbọ ńláńlá ni. kí ló fà á ẹ̀yin ẹ̀ wo súnmọ́ rẹ̀ kí wọ́n lè súnmọ́ democracy àwọn ni government of the people by the people and for the people. Fátà wà lè ọlọ́run ọba òun ló dá ayé òun ló dá ayé òun ló sì dá àwọn èèyàn síbẹ̀ yẹn ló fi sọ alùpùpù kalẹ̀ fún wa àtàkì tàbí fún wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí lẹ́ẹ̀ma fi sófin. anabi wa Adam aleyhi salatu wa salam nígbà tí wọn ti àwa tí wọn jẹ èso tọmọ ní ká jẹ tọmọ ní ẹ máa lọ lẹ́yìn méjèèjì. àmọ́tẹ́lá délé ayé o ẹ máa bí olùwárí báàdùn kùn lè báàdùn àdó ẹnì kọ̀ọ̀kan yẹ́ máa múra ayé lọ́ta olóhùn àwọn tó wá pé ìmọ̀ ìyánakùn mí ní ìhúdá fọ́mọ̀nì tẹ́lẹ̀ àwùdá ìyàbàlá yàtúlù wà láyọ̀ ṣọ́ àwọn ẹ̀dùn lọ́yé ayé yìí ìmọ̀ ọmọ wọn fún gbogbo àlùmọ́ kọ̀ọ̀kan gbogbo wọn ní mọ̀nà tí wọn lè tó fún wa ní alùpùpù kẹ́lì òun ni yóò fi wa kò sí yóò fi mi mọ́ olórí yẹ pé ìjọba democracy ìjọba kúkú ni nítorí àlọ́ pé òfin yóò òfin àwa ńlá mọ sòfin fúnra wa lẹ́yìn ọmọ òfin ìgbà wa tako sòfin àbáwa òfin táwa wa ìgbà wa tako tọmọ kò kàn ìjọba kúkú ni òun lẹ́nu máa rí àwọn òfin ọ̀pọ̀lọpọ̀ pọ̀ nú àwọn òfin tá à ń pa tọ̀lọ̀. lára tọ́lọ̀ ọba lára àwọn nǹkan tó lè ti tó máa ń sọ ìgbẹ́gbẹ́ bọ fún yàn ó ní tọ́lọ̀ ọba tó ṣe lẹ́tọ̀ọ́ káwọn kan wá ṣe ní àwọn ọmọkùnrin yìí ṣe wá gbà bẹ́ẹ̀. ìtọ́lọ̀ ọba ṣe lẹ́tọ̀ọ́ sẹ́ àwọn kan wá ṣe ní àwọn ọmọ bíbẹ́ ẹ ewúrẹ́ ẹ̀wọ̀n ṣe ẹ̀yin náà ẹjọ́ ló ti bẹ́ẹ̀ ádámù wà kúrò wàṣẹ ẹ̀kọ́ náà ńlá yà sí kúkúrò. Ìdúgbò àdébà Mùhàmmad sallallahu alayhi wa sallam ìgbà tí táyà tó náà lọ́kùn hàn kẹ́rì ó ní ìtàkàtù àhìbáwàhùn wàrùbáhìnàmù àwùbábá mẹ́tòlélà ọlọ́run yà àwọn yẹ̀wù bí àtàwọn nà sọ ó ní ìrún ara yìí ó ní yẹ̀wù bí àtàwọn náà àwọn àáfàá àwọn lókùn tí wọ́n ń ṣèjọ nìkan àwọn aṣíwájú ẹ̀sìn wọn lókùn tí wọ́n ń ṣèjọ nìkan. amẹ́ríkà ń bẹ ń bẹ lórí ka jọ náà nígbà tá a náà fi káyà yìí tí ti sàlàyé fún wa. wọ́n lé nílẹ̀ gbàdúràmù àyè ìgbìnà hàtì. ẹ wọ́n ń sọ fún àdébíyà á kò rí bẹ́ẹ̀. máa àbúrò wọn. a ti àwọn àbá wa bẹ́ẹ̀ ni nàkọ́rọ̀ ò sí àwọn àbá wọn àníbiwá béèrè àwọn béèrè méjì lọ́wọ́ rẹ̀ àníbi ní ìbílẹ̀ àkọ́kọ́ tí èsì pé tọ́wọ́ ọba bá ṣe léwọ̀ táwọn àfáyín bá ṣe ní ẹ̀tọ́ fún yín àbí tọ́wọ́ ọba ṣe lẹ́tọ̀ọ́ táwọn àfáyín bá ṣe ní ìtọ́wọ́ bá ṣe ní ìwọ̀ táwọn àfáyín bá ṣe lẹ́tọ̀ọ́ fún yín kò lẹ́sìn ìbẹ́yìn ló ṣàlẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ní fún bẹ́ẹ̀ náà àgbàlẹ́kọ̀ọ́ yìí ìyẹn pé tọ́mọ bá láwọn ọ̀gbọ́rọ̀ ṣe táwọn afáwọn bá ní ẹ máa ṣe wọ́n ní táwọn afáwọn làwọn òun. èmi tọ́mọ bá ní kẹ́ ẹ ṣe táwọn afáwọn bá ní kẹ́ ẹ máa ṣe é títa lẹ́mú rí wọ́n táwọn afáwọn làwọn mú. àmì nípa tí ìka ìgbà ẹ̀dá tuntun lẹ́mú ọ̀nà tẹ́ ẹ gbà ń sìn wọ́n náà nù. a jẹ́ pé gbọ́dọ̀ nìkan bá ti ṣòfin fún wa tóbi yẹn takotọ́ náà táwa náà gbà bẹ́ẹ̀ tá a yọ́nu sí àwọn tá a gbà tá a yọnu tí o ní àti tẹ̀lé ọ̀la ńlá èyí ní ti mùsùlùmí ọjọ́ náà. èyí làwọn fi ń ṣeré láwùjọ tó wá ń gbàgbé. lára àwọn nǹkan tó jẹ́ pé ìjọba ti wá ní àyè tí wọ́n ti ní aláàlí tọ́wọ́n ti ti ní abẹ́ tọ́wọ́n ti ní àwọ̀mù tọ́wọ́n ti ti lẹ́kọ̀ọ́ fún wa. òun ni tó jẹ́ sí ọmọ kékeré tó bá jóbi rẹ̀ òun pọ́n dandan kóbìnrin ó pé eighteen years kó tó má rí i kò pẹ́ dáadáa ní pé ọmọbìnrin o ó gbọ́dọ̀ tó ṣe tí yẹ tó tó máa rì ọmọ lè máa rì kọ́dà age of nine ọmọ ọdún mẹ́sàn-án òun là ní sọ̀rọ̀ máa wọ ayé wọn sẹ́lẹ̀ ló fẹ́ Aisha ó sọ pé aláàrí ní ìta ẹ̀yọ́ ìṣẹ́ ẹ̀sìn wa àwọn àti ilé wọ̀ wọ́n lè gbọ́dọ̀ máa rí ẹ̀gbọ́ ìyá kan bàbá kan gbọ́ ọkójọ pọ̀ wọn gbọ́ ọkójọ ọ̀kan láwọn ń tún ìdí ẹnìkan fẹ́nìkan kọ́mọ òun èsì ìgbé ọmọ ẹni yẹ wọ́n sọ di haram mọ́ wa bẹ́ẹ̀ bá gba ní haram bẹ́ẹ̀ ẹni yẹn ti gbẹlẹ́ bọ̀ ó ti gbé ó ti gbé ẹ̀tọ́ ọlọ́run ó ti gbé fáwọn ẹni yẹn èèyàn lọ́sùn sẹ́lẹ̀ sọ èèyàn lè má ṣe é tó tó ìjọba lè mú yàn èèyàn lè má ṣe á ní gbogbo ẹni wáyé pé ó tó wá tó lérí ẹ̀ ó wá délé bọ̀bọ̀ ẹni tó bá ti kéde yìí tó bá dà bẹ́ẹ̀ ìnáà nígbà tó ń sọ ó wà ó kéde tó tọ́ ẹni yẹn tí bá ń kí ìrànlọ́ sí ìdarí kí á máa lọ́wọ́ nígbà náà rẹ̀ mọ́ ó ti tó bá tó bá lé nǹkan tó lé yẹn tó lé ẹ̀bùn lánàá nìkan yẹn ẹ̀tọ́ ọlọ́run bá la gbé fún yẹn. tó tá a bá ń sọ̀rọ̀ nípa àṣírí èyí náà ń pèlẹ́ bọ́ ó tayọ pé àló gbé ó jẹ́ kọ tútù ó gbé kiri kọ tútù gbogbo tó bá ti ń jẹ́ ẹ̀tọ́ ọlọ́run tá a bá ti gbé e fún ẹ̀dá mi nígbà ń pèlẹ́ bọ́ nù. àmọ́ wá gbọ́dọ̀ ti rí òun ló ti jẹ́ láìka fún olúwa ni wọ́n máa lọ yẹ kùn bima anzala Allah fa ulaika humul kafirun ọlọ́run ní gbogbo ẹni máa ń ṣe ìdájọ́ láàrin ara wọn pẹ̀lú tí ọlọ́run ọba tó yàtọ̀ sí tọ́lọ́ ọba ń sọ kalẹ̀ tí ìjà lùkọ́ hàrí kẹrí olùwà ní bọ́sẹ̀ ló pọ̀ tó fáwọn láàrin káwọn ìkàkùn ìgbà wo náà ìbèrè nígbà tó bá jẹ́ pé òfin yẹn wọ́n yọ́nú sí wọ́n yọ́nú sí òfin wọn lè fi ní àà àṣàmà omi wá dá pọ̀ báyìí wọ́n ti lè nígbà náà kò túmọ̀ sí gbogbo àwọn tó máa ń lo òfin yẹn lé lérí ìdèlè bí ó orí gbogbo wa náà ń lo òfin yẹn lé nàìjíríà fẹ́ akọ̀ wọn lọ́dẹ alẹ́ yìí àwọn tó ẹgbẹ́ wá dùn mọ́ wọn pé yáà ah, wà láì ìjẹ́gbó fi ti ẹ̀ dáa pé ààrin ìmọ̀ ni wọ́n náà pé democracy ìjọba tá a lè máa lò tó ní fọkànbalẹ̀ tó yẹ pé ó lè dé corruption fún láwùjọ wa wọ́n ní ìjọba ìjọba náà ìjọba náà ṣẹ̀rí àtọ́lọ́wọ́n ọba òun lálẹ́ máa lò tó lè kọ́rẹ́ kúkú lẹ́yìn lẹ́yìn òní kọ́lá bẹ́ẹ̀ bá lọ bí àwọn tó ń tìjọba tó ń tìjọba wá lásìkò àwọn sọ̀hábà ni àbájọ àwọn sáré ni nínú àwọn tó ti lọ ayé lọ jẹ́pẹ́ wọ́n ti wọ́n sàpèjú ẹni ló mọ̀tò sàtọ́ ọmọbìnrin àbúrò àti kéèyàn lọ sí lórí wọn wá sí nàìjíríà yìí àbáwọn ọ̀dọ́ bá ti ṣe democracy kí wọ́n ní kí wọ́n á ṣe ìjọba lé alẹ́ rí sẹ́pẹ́ ìjọba ń gbé ni wọ́n pè wọ́n tó wọ́n ń ṣèjọba wọn ni lórí democracy wọ́n ní ṣe wọn ní ṣe ẹni tó wá gbé yóò fi ọ̀sán ọlọ́run ọba ni tí oníjọba ṣe kẹwàá gbé wá ẹni kó máa ṣèjọba lé ilé ìṣẹ̀lẹ̀ àtọ́lọ́wọ́ wà láyà á ti gbádùn rẹ̀ ojú ọlọ́dún alayé alámọ̀rẹ́ kọ́lá ọ̀wọ́ ẹ̀ títún ní kàbí ọmọ ọmọ tó dá ó ti máa tó ràn wá ẹ̀rù dáná nípa àwọn olè olè níkù ni olè olè ẹ̀ níkù nítorí bí òfin tọ́lọ́run ọba tó ní tó dábì ìyàjó lè ká sí ìyàjẹ́ ká ọ̀nà tọ́lọ́run ọba gbé kalẹ̀ tó ní ìyàjó lè láàrin fi jẹ́rìí àwọn olè nítorí lẹ́yìn a gbọ́dọ̀ gbé òfin ọlọ́run ọba tẹ́gbọ́n ọba ló lè ṣe káàdì fẹ́ dàmì pé òfin wọn tuntun wa eléyìí ẹgbẹ́ lára ní káàdì náà sí. a gbọ́dọ̀ yọnu sí àwọn tẹ́gbọ́n fẹ́ lábẹ́rẹ̀ ẹ̀yẹ fún òun sí lèyí wọn lọ sàn. bákan náà ẹni tí ò bá tẹ̀ wá dájọ́ pẹ̀lú ẹ̀ àmọ́ wà nínú àjọ kan rẹ̀ pé ìlànà tó dáa ni wọn ò tẹ̀ bá wọn ṣe ó rà kọ́ kama zero òfin yẹn kama ti ń lu wọn àmọ́ wá fi ó wà ní àjọ ọkàn rẹ̀ pé ìlànà tó dáa ni òun náà lè ṣe nítorí lẹ́yìn òfin tó yẹ ká máa lò kì í ìjọba nìkan láàrin ara wa gan òfin ọ̀nà ọ̀gbà ni ọmọ náà kọ́ la rọ̀ sí ọmọ ń sọ ànábì sọ àìsọ lé lọ́wọ́ àwọn méjì máa ìfún sọ lérò àwọn méjì ọ̀sán àlè ìfúnni sọ lérò ìfún kọ́dà nígbà Muhammad sallallahu alaihi wasallam kánẹ́bí sọ̀rọ̀ náà káwá gbé ọ̀rẹ́ dáàmì wá ilé ọ̀rọ̀ alẹ́ sọ̀rọ̀ wà lè wẹ̀ sánná ẹ̀gbọ́n ńláńlá sàgbọ̀rọ̀ jẹ́ sí o. abẹ́lẹ́ wọn bá abẹ́ ẹni ọlá wọn tàbí àti mọ̀ ní ọ̀rẹ́ o. ní jẹ́ ẹ̀bọ wọn tàbí ìgbóná ló mọ ẹyọ lọ wọn tàbí àwọn ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ ẹni الله ọlọ́run bá ló dá ayé oṣù pẹ̀lú bẹ́ẹ̀ òfin ìdájọ́ wọn lò. ìwà tó ti ẹbọ lábẹ́ abala yìí àwọn ọ̀nà tí máa ń bà wá pọ̀ a kàn sọ ìjọba ni àbí ká sọ pé òfin tá ń lò lù wa. àwọn mìíràn bẹ́ẹ̀ tí wọ́n wá láàrin ara wa síra wa láàrin ọmọ ẹ̀dẹ́ yẹn sọmọ ẹ̀yìn. àwọn kan ti gbé àbá àti wọn wọn ti gbé ipò ọlọ́run lónìí. wọn ò máa àfa àti àfa àti wọn tó ń kọ́ lẹ́nu kéwù wọ́n ti di ìsú ọlọ́run. lára àdámọ́ ni pé bẹ́ẹ̀ ẹni bá ṣe dáadáa sí yàn ẹni bá kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ yẹn máa ń lẹ́fẹ̀ẹ́ rẹ̀ kódà wọn fẹ́ ká lẹ́bi àwọn àfa àwọn àti àwọn àfa wọn lé lára ẹ̀ ló wà ká pa àwọn àfa wa lé. àmọ́ gbogbo àpọ́nlé sábà fún àfa wa lé níjọ́ sábà wa bá ti sàkóso fi nígbà tá a bá ti tẹ̀lé tá a bá àtiwá náà níbi tó ti takòtọ́ náà bá èyí tó náà bá ní aláàlí ní àfáàtì ẹni haramu ni ọwọ́ akọ́ta a rẹ̀ wọ́n náà ń tẹ́ kí ọlá tán ní ẹsẹ̀ lòdì náà o. bàbá wa òjò ti wa lónìí ìtọ́pọ̀lọpọ̀ kó sínú. àlẹ́ mi ẹ̀ sọ fẹ́ lómi pé ọlọ́run sọ báyìí yóò sì sọ fún yín pé áá àfáà tí wá wí báyìí wọ́lá ẹni àyà kùránì rẹ̀ àdíjì rẹ̀ tó ní rọ sáfà tí wá wí nù kálùkẹ́ jẹ́ ọmọ adájá o nítorí tí wọ́n tó bá ti bá ẹ̀yà àfáà tí kò báyìí ìyẹn ti tẹ̀lẹ́bọ̀ o kìí ti gbogbo ẹni tí ń tọ́kọ lérí ilé ìtẹ̀lẹ́bọ̀ ilé ìnáwó ìtẹ̀lẹ́bọ̀ ìkànkanáà sí ní nítajọ́ ọlọ́ọ̀ba kọ́dà mẹ́sì ọ̀rọ̀ wáyé láàrin àwọn àtọ́jọ́ kan àbúrò àwọn ènìyàn ń ṣe ó kọ́sẹ̀ fọ́tò ó wá tẹ̀ fún díẹ̀ tí èdè mílíọ̀nù ó wá gbọ́ pé ìṣẹ̀ fọ́tò ó wá gbọ́ pé kò dá ní ẹ̀mọ̀ yà fọ́tò pàtàkì lọ tó bá jẹ́ ìkan lẹ́nu èwu nínú sẹ̀ríà ẹni tó sì ní mẹ́rin à ó bá sọ lé pé òun ò kọ́sẹ̀ mọ́ o àwọn tó bá yẹn kan rẹ kéwú àwọn ẹni ẹ̀rọ ni wọ́n lọ sí gbọ́ tó bá tààtà fún ọ̀dà tí ọkọ̀ àwọn àbá yẹn àwọn alọ́jọ́ náà akọ́rọ̀ àgbéra lọ́wọ́ agbèrè yá ló sọ nìyẹn àkókò ìtàn tún pẹ̀lú èkó bóyá wọn tí wọ́n kàwé lábá pàdé mẹ́ bàtà wá débẹ̀ àwọn ilé kéwú náà kọ́ra àwọn àgbè wọn àwọn náà. ọ̀yìn náà ti wá àwọn náà tó bá ti wọlé àbájáde ó wá mú ìlú ọ báyìí ó ní gbogbo àgbọ̀ ní àkọ́kọ́ wá bèèrè àwọn bèèrè lọ́wọ́ ẹ máa wọ oníkàkà àwọn àfa àtàwọn ń gba àdéhùn wa tẹ́gbẹ́ gbogbo ayé máa fi àwọn àfa láti gba àwọn eléyìí àwọn Bukhari Muslimu Abu Dawud Al-Baihaqi Tirmidhi àwọn kà nílẹ̀ bá wọn kàn án ṣàpà ó ní àwọn wa ní gbogbo àwọn àfa gbà pé gbogbo àdéhùn àwọn ìbá sọ nínú àdéhùn wọn kò sí dọ̀rẹ́ ìkú bẹ́ẹ̀ adéhùn kọ́lá àti Muslimu tó ní gbogbo àdéhùn àwọn àgbẹ̀rọ̀ fọ́tò tó kọ̀ tó bá ti jẹ́ ní ní ìlú ànígbà lọ́wọ́ ni tí ló dé ó lè jẹ́jọ́ ìdí ìṣẹ́ mú wa ìwé tí sábà láàbìdì ìbí lè ti ṣe ọ̀hán alhamdulillah àwọn afọ àdìsí wa ń dọ́nà inú kọ̀kọ́rí inú mùsùlùmí àti mọ́wá ṣẹ́kú pẹ̀lú àdéhùn ẹ̀kan ọmọ ẹ̀kan gbà náà rí àwọn ọmọ àdéhùn bá òun rẹ̀ ẹwà tí àdà àbá fi dídá hàn wọn ìyàlú àwọn òṣèlú bá ń sí àlọ́ olóòrùn náà ní ìyàlú sọ iná ní wa lọ́wọ́ jáde ìṣẹ̀kẹ́ lọ́wọ́ ó lè ní àwọn àpá ní wọ́n kọ́ báwọn ó wà bà bẹ́ẹ̀ tó wà tó bá tó tó mọ̀ kí ló dé àwọn ọ̀gá ọ̀gá bó wọn mẹ́rin àbí ọ̀rọ̀ tó sọ́jọ́ náà ẹ̀rẹ́ bọ́ ní wọn láì kò sí náà olùdókè ṣe wá dáàmú àti tó kàmá jẹ́ wọn sọ bẹ́ẹ̀ ẹ̀rọ wa ṣe é fà. Bí wọ́n bá ti sọ wá láti sọ báyìí, kọ́ ní kàmá wà jáde ní àárín ìyàbá àná báwọn bá dúró kọ́ abẹ́ alábẹ́mi sọ lọ́n sọ ẹ̀bọ ni àwọn ènìyàn lè mú lọ́lọ́ ayàpá làkàmú alẹ́ kan o ìtumọ̀ rẹ̀ látọ̀dọ̀ àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam lágbóyè táyà ń lọ làwọn ìlú fún wa àwọn náà ti ń pa ọ̀wọ̀ kan bá ní àrí láàrin ara wọn alẹ́ bàtà kírun alẹ́ bàtà kírun alẹ́ bàtà kírun ìlú abáwọn lẹ́nu ẹ̀ èyí náà ní bàbá kírun èyí tó tàlẹ́ èyí tó tàlẹ́ fi kírun òun gbọ́ mú àti ìyòwò kéwù àwọn òun kéwù wọn náà lórí yóò sọ bẹ́ẹ̀ àní ìwọ́n sọ bẹ́ẹ̀ àbẹ́ ẹ̀mọ́ ń sọ ní àbá àbẹ́ ẹ̀mọ́ ń sọ ní àní ìwọ́n bàbá sọ bẹ́ẹ̀ bàbá tí ò sọ bẹ́ẹ̀ o kò dà sọ bẹ́ẹ̀ ó dà wá lé wá lé wọn láti sọ ìgbà tá a lánàá sọ bẹ́ẹ̀

òun ni òjò bèèrè lọ́wọ́ pé ń bí olùwọ́n ti rí àwọn àtàrí tí adámọ́ náà ti sọ ó wà níbi tí àwọn olówà ẹjẹ́ àti ìlọ́wọ́ ọ̀rọ̀ kìí ṣe gbogbo ẹni kìí ṣe kìí ṣe èyí tẹ ẹ̀kọ́ ò parí sí i pé èèyàn gbẹ́ lọ́pọ̀ lérí ta àwọn nǹkan tí ń jẹ́bọ̀ nù ó nítorí bí ẹ̀tọ́ ọlọ́run ọlọ́run ló ní pé mo sọ ẹnì kan ò gbọ́dọ̀ sọ́lé ọlọ́run ọlọ́run ló ní pé bàbá sọ̀rọ̀ ó bá takùtẹ̀ nìkan ẹ̀ kì í tẹ́lẹ̀ yẹn lè fọ́tọ̀ ọlọ́run wáyé ọlọ́run ló ní o níjọ́ tó bá dé pé sọ náà nẹni tó máa ń sọ́lẹ̀ fún tàfà yé wọ́n ti bá fà rẹ̀ lọ́lọ́run o. bẹ́ẹ̀ náà ló bí wa náà ní tó mo bá ní kọ́ ṣe táwọn òbí rẹ bá sọ pé o gbọ́dọ̀ ṣe o gbọ́dọ̀ dáhùn lóhùn o ìgbà mi wá wáyé wá lẹ́yìn tó dáhùn lóhùn kẹ́tọ́ wá dáhùn àmọ́jọ́ táwọn òbí rẹ bá pa ọ́ láti ẹgbẹ́ kọ́ ṣe nǹkan tó lọ ní kọ́ máa ṣe ọwọ́ ni a ọ̀fẹ́ wà lọ́nà àwọn òbí rẹ ni ọ̀fẹ́ bọ́ lọ́nà yà rí. àmọ́jọ́ máa ń ṣe nǹkan ní ìgbà míì ẹ̀mí ara ẹ̀mí rẹ kọ́ ọkàn rẹ kọ́ àmọ́ kò lágbára ju báwọn lọ ni àmọ́ mọ̀ pé fóun ṣe yí ọ̀dà àmọ́ kò lágbára ju báwọn lọ ni látàrí mọ́lẹ̀ rẹ ṣe àmẹ́rin tó sọ pé òbí mi sọ̀rọ̀ àwọn ọkọ̀ ọmọ tó wọn lọ́wọ́ ẹ́ àwọn ọkọ̀ tó wọn lọ́wọ́ ọlọ́tọ̀ ti mọ̀ láti àbára àti àbára ádámù àlékún láti wọ́n sọ̀rọ̀ àwọn ọ̀gá yá máa ń ṣàkíyèsí ẹ̀ òun ló fi dájọ́ pọ̀lọpọ̀ wà ẹ máa ń pé ìdí wọn ń ṣe yẹn kò dáa àmọ́ ọ̀rọ̀ wọn ti fi ẹ̀ka mi lọ ẹni tá a sọ pé kò dáa kí ẹ àbá sọ pé kò dá kí ẹ máa gbọ́ music àwa lọ́nà àtàlẹ́bí ló sọ bẹ́ẹ̀ ó wá ẹnìyàn wá gbà bẹ́ẹ̀ pé kò wọlé sẹ́yìn ó sì gbà pé wọ́n ń pọ̀ ó sì máa ń ya fọ́tò ó sì máa ń gbọ́ orin ẹnìyàn lẹ́sẹ̀ lásán ni ẹni lásán ni tẹ́kún bá wu ọlọ́run ọba ó lè fi ya tó ń ṣe òun lè ó lè fi jẹ́ lálẹ́ kìyàmà tó bá sì wù ó lè má fi jẹ́ nítorí pé kò fi jẹ́ bọ́ iná mọ́hàlà yẹ́fù àyíṣọ́ àdàbí ìwà yẹ́fù máa dúró dárí kálí máa yàṣà máa dúró dárí kálí máa yàṣà ẹni yẹn gbà fi ọlọ́run ọba ṣe ìkálẹ̀ wà tàbí Muhammadu sọ àmọ́ ìṣe bẹ́ẹ̀ tààrà bọ́ ìgbà ìgbà gẹ́gẹ́ ní ìgbà gẹ́gẹ́ ní òṣèlú àlóbi ìdílé wọ̀ ẹni wọn gbọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sáré mele ẹni yẹn lẹ́sẹ̀ lásán tó bá wọ́n lọ́wọ́ lórí ìyàjẹ́ tó bá tó lórí ìyàjẹ́ lórí ẹ̀. àmọ́ fáárẹ̀ tó ń jẹ gbọ́ ara tiẹ̀ àwọn nígbà náà ọlọ́run ní èèwọ̀ ní ẹ̀rọ sẹ́ǹtọ́ alánàbí ní èèwọ̀ nígbà nípa wà lásìkò yìí kò fi sọ bẹ́ẹ̀ kò gbà kọ́lá kó má dé ọwọ́ àwọn ṣe ẹlẹ́bọ ni. tó fẹ́ lọ bẹ́ẹ̀ ẹjá máa yẹra wò ẹjẹ́ máa yẹra wò ọmọ wọn bá ló lágbára àti sòfin kì í ta dandan ọ̀tẹ̀ lómi ìfẹ́ inú ti ẹ̀lòmó ti ẹ̀mú lọ́nà ibi tí tẹ̀lé bá ti lọ ní ibẹ̀ ló lọ́nà lọ kì í ṣe ibi tí ọ̀rọ̀ náà àtàlẹ́gbà lọ. abiola balẹ̀kẹ́ ọlá mọ́tà sí àlékún mọ́lẹ̀ fún ọlọ́run mọ́tà sí àlékún mọ́lẹ̀ fún ọlọ́run Allahumma zidna imana wa taqwa ọlọ́run ọba à ń bí ọ mọ́tà sí àlékún mọ́lẹ̀ fún ọlọ́run àti ìbẹ̀rù ọlọ́run ọba àwọn méjèèjì ló mú ìyàtọ̀lẹ́rìndé tó ti tó ìyàtọ̀lẹ́rìndé ẹgbẹ́ ní mẹ́rin àtẹ́gbẹ́ ní ìpayà ọlọ́run ọba òun ni ó di kéèyàn máa ta tọ́wọ́n bá ń gbà tí ó borí bẹ́ẹ̀ náà mẹ́rin ìmọ́lẹ̀ àtàwọn òbí yàn àtàwọn tó bá dédé wọ́n jẹ́ bí àbá àtúnyàn وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك لا اله الا انت السلام عليكم kò sọ́ọ̀rì kò sáyé bí ọ̀rọ̀ ọ̀rọ̀ أيام الصلاة أيام الصلاة قل بقرة الصلاة قل بقرة الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله